وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأوحام إن الله كان عليكم رقيبا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 المخرج من الملة كفر العراض قال سبحانه وتعالى والذين كفروا عما أنذروا معرضون ترى بعض الناس أصم كأنه لا يسمع أعمى كأنه لا يرى يسمع آيات القرآن تتلى ويرى علامة قدرة الله تطرى ثم بعد ذلك يرخى السمع ولا يلقى بالا لا, يلق لا يرخى سمعا ولا يلقى بالا ولا يهتم بهم والنهي قد يعيش عهده ويموت وهو لا يرد طهارة ولا صلاة ولا أمر ولا نهيا ولا وعدا ولا وعيدا ولا حقا ولا باطلا بل يعيش ثم يموت كالبهيمة لا يعرف معروفه ولا ينكر منقرا هذا هو قطب العراج الذي ذكره الله سبحانه وتعالى في قوله سبحانه والذين كفروا عما انذروا معرضون قال سبحانه وتعالى قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقول سبحانه وتعالى ومن عظم مما ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون ومنها عباد الله كفر الإنكار وتكذيب أن يكذب الإنسان بخبر جاء في القرآن الكريم أو ثبت عن رسول الله صلى الله عليه وسلم قال سبحانه وتعالى ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس بجأنم مثل للكافرين أدعوك فالله عليكم يا الله orí agẹ́gẹ́ tó ọlọ́run kó bá alẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ àti mọ̀ pé mo ṣe alẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà tí máa ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ ànábì a máa ní àwọn ìtìsíwájú ntí ànábì sallallahu alayhi wa sallam tí máa ń tìsíwájú ìmọ̀-njó àwọn sọ̀hábà tó bá ti kórí ọ̀rọ̀ lọ́wọ́ bá gbọ́ lékè gbogbo ọ̀rọ̀ bọ́lọ́n bá ti sọ̀rọ̀ kò sí kọ́lá ṣéwù mọ́ bọ́lọ́n bá ti sọ̀rọ̀ kò sí kọ́lá mùkádàmù mọ́ kọ́dà wà ní kọ́lá ábí wà ummi a gbọ́rọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀dá lórí ọ̀rọ̀ ọlọ́run ọba anabi sallallahu alayhi wa sallam a máa sí àwọn ọ̀rọ̀ fẹ́ bá wọn sọ̀hábà a máa sí pẹ̀lú gbólóhùn yìí anabi sallallahu alayhi wa sallam amájúlé àwọn sọ̀hábà ìlànà tí wọ́n fi ń sin lọ́wọ́ tí yóò fi jèrè ìjọsìn náà tí yóò fi gba ẹ̀san ìjọsìn náà àfi kí yẹn sin lọ́wọ́ pẹ̀lú ìlànà nígbà Muhammad kí ló fà á torípò lára sí wa àárín lómi àwùjọ tí wàá ti dàrú lónìí ìlànà àwọn àfa làwọn fi ń sin lọ́wọ́ wàláì náà rí ìlànà táwọn àfa ti gbé kalẹ̀ kan ń lò kódù ìtakùtà Muhammad àwọn míín fẹ́sẹ̀ lónìí lórí àtàwọn wòlíì ìlànà àwọn wòlíì wọn gbé kalẹ̀ tó náà fi ń sin lọ bẹ́ẹ̀ bá wọn sọ fún wọn pé lóyún mọ̀ takuta nábì wọn ní àtàwọn ah, eléyìí sọ ọmọ náà ni wọ́n ni bí ẹ bá fẹ́ kọ́lọ́wọ́ bá sàn yẹn ìjọsìn tí yẹn ń ṣe àfi kí yẹn ṣe níbàámu tà níbà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ lẹ́ Muhammad amagíra wọn sọ̀hábà èyí tí burú jù nínú àlámà rí ó ní àdáadáa lẹ́nu ẹ̀sìn alibida ma máa burú púpọ̀ bídíà burú púpọ̀ nínú tó ṣèyítọ́nù nífẹ̀ẹ́ sí táwọn yẹn máa ń ṣe jù ní tí ọ̀dà bídíà ni torí pé kò ní jẹ́ kẹ́ni tí ń ṣe é kò ní jẹ́ orí lẹ́sẹ̀ ẹ̀yin ní bídíà kan kó rí lẹ́sẹ̀ rí wọ́n rí lẹ́sẹ̀ wàláì burú jù làwọn ẹ wú sọ. ẹ̀kọ́ ń bẹ́ ń bẹ́ ọlọ́run bá lẹ́kẹ́ yẹn máa ronú sí i ànábì lòun ló burú jù só tẹ́bọ ni kò tẹ́bọ kò tó kúfúrú wa ma'a dhalik ànábì lòun ló burú jù kí ló fà á torí gbogbo ẹni máa ń ṣe ẹbọ́rọ̀ pẹ́bọ lòun ń ṣe ẹni bá ń ṣe sí náà yóò pé tóun ṣe ọ̀dà bí n bá ń jalè tí wọ́n pè fún òun ṣe ọ̀dà àmì bídíà gbangba làtàtà ní wọ́n ṣe. tó bá ṣe mòlúdi lọ́dún yìí yóò ní onílòdì thirty three years táwọn ti ṣe mòlúdi bọ́. tó máa parí mòlúdi ọ̀hún ó ní ọlọ́run já tó ṣe lọ́dún yìí bọ̀ bẹ́ẹ̀. ẹ wo ọ̀rọ̀ tá nàbí sallallahu alaihi wasallam n ò rí ní àìdá lànàbí sallallahu alaihi wasallam nínú ògbó ẹ má jẹ́ àṣẹ àdáadáa lẹ́nu ẹ̀sìn o. gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ tá à ń bá lọ láti bí júmọ̀ mẹ́ta sẹ́yìn kókó ń pa al-kufru al-akbar ìwà kúfùrù ńláńlá kúfùrù tá à ń sọ yìí òun ni kẹ́tí ń gbé jáde kó nu Islam ìyẹn ni pé ẹni tó ti wà nù Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè jáde kó mbẹ́ bó ti jẹ́ sí pé èèyàn lè wà nú ẹgbẹ́ kan tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀nsẹ́gbẹ́ aláta ni ẹgbẹ́ elépo ẹgbẹ́ kínní kan náà lẹ́dálẹ̀ náà ni àwa lè ní lágbájá ó ti kóònù ẹgbẹ́ wa èèyàn lè sọ bẹ́ẹ̀ kí ló fà á yóò ti láwọn òfin tí ẹgbẹ́ kọ̀ọ̀kan gbé kalẹ̀ pé bí ẹ bá ṣerú ẹ̀ṣẹ̀ báyìí nínú ẹgbẹ́ yìí ìyàtà fi jẹ́rìí bí ẹ bá dárú ẹ̀ṣẹ̀ báyìí nínú ẹgbẹ́ yìí ìyàtà fi jẹ́rìí bẹ́sẹ̀ bá ti jura wọn lọ ni omi wọn ń bẹnu ọ̀rọ̀ tí yóò dá nínú ẹgbẹ́ wọn ni abẹ́ bá ṣe olè ìyàtọ̀ kó ti gbé nìyí kó fẹ̀gbẹ́ lẹ̀ yóò jáde nínú ẹgbẹ́ bó ti wà ní ìsìlámù náà nu àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ bẹ́ẹ̀ bá ṣẹ̀ wọ́n ọlọ́run nínú ni ilẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ bá ṣe zina wọn ni ẹ̀ṣẹ̀ ń búláàlà bí o bá ti máa rì bẹ́ẹ̀ bá jalè wọn ni ẹ̀gẹ́ lọ́wọ́ ṣẹlẹ́ àwọn nǹkan yìí òun ló tán ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀ bá ti wá kó sínú kúfúrù àbókòrò shirik tó tóbi ẹnìyẹn ti jáde kó nu Islam bó ti jẹ́ bí ẹni bá ta pé òfin kankan nú àwọn òfin táwọn èèyàn gbé kalẹ̀ kọ́dà nílé ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá lọ́lé ẹ̀kọ́ gíga lónìí àwọn ẹ̀sẹ̀ kan bẹ́ẹ̀ tí ẹ bá tẹ̀ wọ́n ní sùmẹ́sítà kan ó parẹ́ fún ọ tọ̀ka bẹ́ẹ̀ tí ẹ bá ti mọ níwọ̀n sí ni ẹlòmíì wọ́n ní sùmẹ́sítà méjì ni ẹlòmíì náà èyí tó ọ̀sẹ̀ sọ̀kọ́lọ̀ wọn ní sọ̀kalẹ̀ bí alẹ́ jáde pé olùsìlámù tí wọ́n bá ti wá kó sínú ẹ̀ lọ́gbọ́n wọn fẹ́lẹ́ ń tọ́ sí èyí ọtí jáde kó olùsìlámù àbíkọ́ ọmọ gbọ́ pé ah, àṣẹ ìjọba yìí ń sì máa ń ṣe tẹ́lẹ̀ àti ìbá ti ṣe ti jáde kó olùsìlámù ó làǹfààní ìjọba à ń sọ ó wá ní àwọn ìran kúfùr tá a ti ṣàlàyé nínú ìran kúfùr tá a ṣàlàyé lónìí tó gbé jáde kó olùsìlámù هنا فلي كفر الإعراض كفر الإعراض أي الإعراض عن كلام الله أو الإعراض عن الحق يا دي كفري لا يسيطي انتو قسرين ككا èyàn lè ti gèsè rí láyé pọ́ fi ànẹ́bì sí ẹ̀yẹ́ nìkan tẹ́pẹ́ inú ta sàlàyé ń dèrò ní si kéèyàn máa fi ẹ̀sìn sí ẹ̀yẹ́ àbí fi ànẹ́bì sí ẹ̀yẹ́ àbí fi súnà ànẹ́bì sí ẹ̀yẹ́ àbí fi àmì ọlọ́run sí ẹ̀yẹ́ kìí sàwọn nìkan. èyàn lè jáde pọ́nù náà nítorí pé ó gúrí kú níbi ọ̀rọ̀ ọlọ́run ọba ìmọ̀ ń sá fún ọ̀rọ̀ ọba láti gbọ́ eléyìí náà wà náà kúkú tó ní agbára táwọn yẹn kó sí ní àwùjọ yìí o bó táwọn yòókì ń kíyèsí àmọ́ látara àwọn àlàyé a máa ń ṣe báyìí tí wọ́n bá ti ń kí tó ti ń kó sí ń kó sí á àkíyèsí ni fún ọ yìí náà bí ìgbà fún yẹn bá lọ tọ́pọ̀ ni tí ń tí ń tọ́ka sí pé gbogbo ẹni máa ti ń gúnrí kúò níbi ọ̀rọ̀ ọlọ́run ọba ẹnìyẹn ti jáde kúrò islam ọlọ́run ọba sọ pé walladhina kafaru amma undiru mu'ridun ọlọ́run ọba ń fún wa yà yìí ń fún wa ní òun bàyí nípa àwọn kèfèrí pé walladhina kafaru ọlọ́run ni ọ̀rọ̀ àwọn tí wọ́n ya gèdè pẹ̀lú ọlọ́run ọba amma undiru mu'ridun wọn máa gúnrí pò lórí nǹkan nípa nǹkan tá àtìkiri yìí tá ń kọ̀ fún wọn kí gbogbo wọn ṣe wọn máa ń sá àwọn ìfẹ́ gbọ́ ìfẹ́ gbọ́ sétí wọn ò ní fẹ́ gbọ́ ọlọ́run ọba lẹ́bi pé ó pa òjò tí wà lónìí náà àwọn èèyàn fẹ́ gbọ́ ọlọ́run ọba wọ́n máa sá kí ni àwọn tí wọ́n kó sínú nǹkan báyìí láwùjọ yìí òun lẹni tí ò bá kù lá kò kùlá láti fẹ́ mọ tí ẹ̀sìn ń wí látara àwọn kan tá à ń fi ń ẹ̀sìn kò kùlá láti mọ̀ yẹ pé kò kán kí ni ìdájọ́ eléyìí bóòlù àti ìṣe eléyìí jòkówó àti kọ́kọ́ lọ́lẹ́ tó ń kọ́kọ́ kò kán kódà bí wà tí bá ká mọ́jòkó tó bá pé wà tí àwọn kan ló ti mọ̀ bá ti nà alhamdulillah yóò dìde ni yóò dìde ni pẹ̀tọ́ èmi fẹ́ gbọ́ wà bí alùsùnà ẹlòmíì ma ẹlòmíì fẹ́ gbọ́ wà bí alùsùnà kí ló fà á nítorí wọn rò ní pé èmi bá ti gbọ́ ó mọ̀ pé tí ó jáde lẹ́nu ẹ̀sùnà òdodo ni ẹnì kan lọ lọ́rùn kan la arọ́sùn àmọ́ tí bá ti gbọ́ sétí èwo làbọ̀ wọn bá mi lọ́kàn jẹ́ sẹ́rí eléyìí ò ní ó burú ju kéèyàn máa gbọ́ wọn lò lọ ẹni tí ń gbọ́ lọ́nà àwọn bàbá ti ń gbọ́ yìí kò wá ti lágbára ti lò ó bọ̀t ó mọ̀ pé kò wá yóò da ń ṣe ń gbà mí àfilẹ̀ ń gbà mí bọ̀t ó mọ̀ pé kò wá yẹ haramu ni ẹsẹ̀ tí ẹ fúyẹ́ ju ẹni tó yẹ pé kò tiẹ̀ fẹ́ mọ̀ án kò fẹ́ mọ̀ án bẹ́ẹ̀ bá ti mẹ́rin nígbà yẹn kọ́dà lómi àti ọwọ́ dídí báyìí jáde ẹ̀mí àwọn ẹgbẹ́ tó dábàá táwọn wá sí máa ń ṣe wá sí ládùúgbò wọn báyìí wọ́n sì kéré wọ́n sì fọwọ́ dìtì ààrẹ tó fọ bẹ́ẹ̀ jẹ́ ládùúgbò yìí rí kọ́lọ̀ tó wá sànù rẹ̀ pàtàkì wọn sànù ní sọ o torí lásùbá àwọn olùmọ̀ọ́sẹ̀ wà sí yàn tó bá ti wá kírun tán ní mọ́sálásí mi láì ṣe mọ́sálásí tó bá ti akitọ́ bá padì sílé tá a máa ń ṣe wá sí lọ yóò wá sí lọ gbáà ó ti kó mọ́sálásí yóò wá rìn lọ bí ìgbóná gbàtí èrìn dé àti iṣẹ́ pariwo àti wọ́n á gbóhùn dààmú ara wọn lélẹ́yìn tó wá jòkóó lé tó àkọ́ bọ́tí subhanallah hada kufur kufur irad gbogbo bá ti ń serú kan báyìí kó kí ìṣera ẹ̀ ẹlòmíín kan pèrè mùsùlùmí lónìí ni kò mọ dájọ́ tọ̀ hárọ̀ wàláì ó burú bá ẹ kó làwọn ẹsẹ̀ máa ń gbé láyé báyìí ẹwọ nǹkan akẹjẹ àmú lásán ẹwọ bá ti máa ń dààmú lélẹ́rí àwọn ẹ̀kọ́ pàjẹ gbogbo ẹ̀kọ́ tà ń kọ́ láyé ìyẹ̀kọ́ ajẹ àmú ni ẹwọ bá ti máa ń dààmú lélẹ́rí bá ti fẹ́ mà ẹlòmí ó parí kọ́ọ̀sì kan tó lọ sẹ̀mí yóò parí kọ́ọ̀sì kan tó lọ sẹ̀mí yóò parí kọ́ọ̀sì kan tó lọ sẹ̀mí kò sì mọ́ ń pa àní kákẹ́ ìjẹba mú àwọn kọ́ọ̀sì pé ọlẹ́mọ́ sí ọlẹ́mọ́ gbogbo àníyàn rẹ̀ pé títà rẹ̀ lẹ́ga ẹlòmíì parí first degree kò bẹ̀rẹ̀ sẹ́ master kò bẹ̀rẹ̀ sẹ́ ó lọ bẹ́ẹ̀ ní phd eré ẹ̀ ní ó kú sí. pẹ̀lú ẹni báyìí ẹwọ́n bí ṣe ń gbìyànjú bó ni òkèlè wọ́n ti kọ́lé tó àníkọ̀ á máa ń pa àtọ̀hárọ̀ bá a ti máa mọ ara rẹ̀ sẹ̀ríà. irú wọn wàá pọ̀ tó bá romi yóò àmú itọ́ yóò àmú tọ́ yóò àfi ràsákàrí rẹ̀ itọ́. subhanallah. tẹ́bá ti da ogún ẹlẹ́ ní ti wàhálà ti pọ̀ ju àtúnṣe yìí ọ̀hún bọ́lá sí àmọ́ ń pa ẹ̀. ni òkùlá láti fẹ́ mọ ọba sọ ọ̀run tá a fi ní ojúmọ́ àwọn kankan bẹ́ẹ̀ bí irun tẹ̀ bá dáhùn kí ẹ má kú láti mọ́ nígbà tó máa fi lè dáhùn kí àgbákòdé tó máa fi lè dáhùn kí báyìí tó máa fi lè dáhùn pẹ́ẹ́ yóò ìdààmú ti bá pé èwo láwa ti báyìí bàdí ní abúkábù yìí kọ́dọ̀ omi ò bẹ omi ò bẹ inú ọ̀rọ̀ tí yóò dá kò nídìí kọ́ ọ̀sẹ̀ kọ̀bílẹ̀ àti bàdí inú rẹ̀ sì wà ókè owó tó fi kàbùlí e ẹlòmíà ṣe tó kí tó fọ́nà mú kan àwọn ọ̀rọ̀ méjì ń bẹ bí ẹ bá dá bí ẹ bá dá pẹ́rẹ́ wọ́n hàbí kàbúlé ọ̀gbẹ́ ìwádìí ògbé èyí onírò ni èmi ló mọ̀ lọ́nà mùsùlùmí àwọn tó ti wá jòkó tó ti mọ̀ tó bá dáwà sílẹ̀ mẹ́ ìyó dìde ni jẹ̀mọ́ kúfù tó fojú wọn lélẹ́yìí o kéèyàn má fẹ́ gbọ́ ọlọ́wọ́ bá ẹ bá ti dá ọlọ́wọ́ bá ọ̀rọ̀ alẹ́ lílẹ̀ báyìí ẹnu mi ìtẹ́fẹ́ gbọ́ kẹta fún ànẹ́bí létí rẹ̀ ee kàmàkọ́ lọ́rọ̀ pàlẹ́bìlẹ̀ ee pàlẹ́bìlẹ̀ ẹlòmí fẹ́ gbọ́kẹ́ lọ́rọ̀ ṣùgbọ́n ẹ̀mí àdìsí náà ń dára lálẹ́ kúlẹ̀ ní díjà alẹ́ àdìsí ní díjà alẹ́ àdìsí ní díjà alẹ́ àdìsí wa túlù ṣe dé àìfẹ́ fi ń tẹ́ ń ṣe ń lẹ̀ tẹ́ ẹ bá ń lẹ̀ lọ́wọ́ bàbá òun lẹ́ fi bí àdìsí ń dára lálẹ́ bí ẹ bá jẹ́ mùsùlùmí gidi lápẹ̀tí ẹ̀mú fún aláwọn ọ̀pẹ ilé ìpínlẹ̀ bá wà ní àwọn ẹgbẹ́ kan ọ̀fẹ́ wọnú ẹgbẹ́ àwọn kan bẹ tí wò lè má ṣe wò lè má ṣe ọ̀tọ̀ ní ẹgbẹ́ tiwa o táwọn kọ̀ fẹ́ ṣe bàtà báwa máa ń wọ̀n tiwa nínú ìjọ tiwa ìyá ọ̀bá ọ̀bá tẹ̀ la máa ń wọ̀ báwa ti máa wọ́n lójú ọ̀run ẹ fà àwọn ètò ìṣe lẹ́ẹ̀fi irú àwọn èèyàn pé yóò wọ bàtà kánfàsì ẹsẹ̀ kan jẹ yẹ́lò ẹkùn tó jẹ yóò ṣe bíláàkì ṣọ́ọ̀ṣì eléyìí rẹ́ẹ̀dì ṣọ́ọ̀ṣì eléyìí green bàtà ẹ̀sìn náà ti ṣe ẹni tó bá tẹ́ lọ́rùn yóò ṣe é ẹ̀ kọ́ lómi ẹ̀ múra báwọn tẹ́ tẹ́lẹ̀ kò lè múra báwọn èèyàn sá múra bí wèrè ní tí ò bá ti tẹ̀yàn lọ́rùn tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó bá mọ̀ pé mo wà nú ẹgbẹ́ yìí tó bá wà nú wọn definitely nǹkan yẹn ọ̀ọ́sọ tiẹ̀ ọ̀gbẹ̀kalẹ̀ ọ̀tẹ̀ẹ̀tẹ̀gbẹ́ ni bẹ́ẹ̀ ni Islam rí o àwọn nǹkan tẹ́yẹ ṣe ń yẹ yí islam ní báyìí lòun fẹ́ ọ́fíìsì ní yẹ ọ́ àmú islam lọ́nà ni yẹ ayọ́ alladhina amanu udkhulu fi sílìmì kàfà wa la tattabi'u khutuwati shaytan. kéèmọ̀ fẹ́ kéèmọ̀ fẹ́ gbọ́ wá sí pàtàkì lọ́wọ́ àti alùsùn náà ẹlòmínà ẹ̀mí ń gbọ́ àti dáadáa wá àti ìrọ̀lọ́wọ́ wá àti olórin. láàrín kìnnà ẹ̀rí lọ́fẹ́ rí ẹlòmí ò ní èmi ti yọ kó ń bẹ pé mo ń gbọ́ wá sí ẹ̀yin náà wá sí tẹ̀mọ́ ń gbọ́ entertainment àríkù ara ìwọ náà wá ọwọ́ kọ́ wá sí tán wá bè lọ́wọ́ pé àǹfààní kí mo ṣe mi wá sí bá a ti kò sí ìdájọ́ ẹ̀sìn kan tọ́ọ̀rì mú jáde èyàn sì lè lọ́wọ́ àti alùsùnà láyé àti tẹ̀ bá finú burúkú lọ lóyàkù kan á bí ọlọ́run wákàtí kàtàkì jòkó kí kọ́ àbá o àbáfọ́ wọn náà ni àdúgbò àbáfọ́ wọ́n sọ púpọ̀ ọ̀wọ́n kankan mú èyàn inú burúkú lè bá lọ èyàn lè lọ jò pé àbá súnlẹ̀ láyé kọlọgbọ́ wà sílẹ̀ wákàtí kan ọ̀hún fi náà ètò ọ̀sọ̀ lélẹ́ lélẹ́ ẹ̀kọ́ tí mo kọ́ lélẹ́ ẹ wá gbọ́ wá sí mi òun dùn ẹ̀kọ́ ọ̀hún pé ẹ̀kọ́ kí wọ́n á kọ́ mbẹ́ wàlúwà kò sẹ́kọ̀ọ́ tó kọ́ mbẹ́ irú àwọn àti táwọn sọ fún ọ àwọn wá àtitọ́ ọmọ pé eléyìí nìdájọ́ ìmọ̀ra èyí nìdájọ́ ọ̀run èyí nìdájọ́ àwẹ̀ èyí ba eléyìí jẹ́ ìwé ni wọn nìkan tá sọ fún wa o bákan náà ọlọ́run bá sọ lálùkù hàn kẹrì kùlì àti wọn lọ ọlọ́run sọ fáwọn èèyàn pé tẹ̀lá sí ọlọ́run wọ́n sùn ẹ̀sì tẹ̀lá sí ànábì fa ìntàwọ̀lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá gúnrí padà tẹ́ gúnrí pẹ́lú gbọ́n rí ya tẹ́ فإن الله لا يحب الكافرين ọlọ́run ọba lóhun nífẹ̀ẹ́ gèfèrí so ẹni tó yí jẹ́ tóun fi ta nẹ́bi tó kọ́ làwọn méjì ọlọ́run fi hàn gèfèrí ó lóhun nífẹ̀ẹ́ wọn eléyìí kan náà wọn nǹkan tó gbé yára nínú náà àwọn eléyìí náà ah, ó pọ́n òjò yìí púpọ̀ al-inkar wa takdir kí ni túmẹ̀ kí yẹn sì ń ọlọ́n kí yẹn takọ̀ ọlọ́n kí yẹn pọ̀ ọlọ́n nírọ́ kí yẹn pa nẹ́bì nírọ́ kúfúrú ni o ilé ìwà lè mọ́ tẹ̀yí wa dáadáa pìlà ìpàtẹ́ wọn yá wèrè yóò sàpọ̀ náà nírọ́ àìmọye àìmọye ọ̀nà tẹ́sí pọ̀ náà nírọ́ òun ni kọ́mọ ọba sọ pé báyìí nìkan yìí rí tí wọ́n ní òrí bẹ́ẹ̀ kánẹ́bí ni báyìí nìkan yìí rí tí wọ́n ní òrí bẹ́ẹ̀ lápèjúwe bánàbí bá pa wá láṣẹ ká ṣe nǹkan àwa ṣe nǹkan yẹn àfojúlé àṣẹ but àṣẹ là ń di pa wá but àṣẹ táwọn ibi pa wá yìí kò sínú hadith yẹn pé bọ́ọ̀ bá ti tẹ̀ láṣẹ mi yìí ọwọ́ náà ànábì sọ bẹ́ẹ̀ but ànábì sọ pé ẹ̀sìn kan yìí bìsíkàtún àmọ̀ pẹ̀lú àwọn ọ̀nà táwọn fi ń pààyàn láti pé ẹ̀sìn kan yìí dáhùn pé dandan ni àbí ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ nǹkan fún wa tí ẹ gbọ́rọ̀ ṣe nǹkan yìí èyí wá fi nípa lọ́wọ́ ṣe nǹkan yẹn bọ̀tù yìí wá rí inú hadith pé tí mo ní ẹ ṣe yìí o tẹ bá ṣe ẹwọ̀n náà èrí ń bẹ̀ but àwọn zigatu amr àwọn ọ̀nà tá a máa fi zigatu náà yìí àwọn ọ̀nà tá a máa fi kọ̀ nǹkan fún yàn ó ti pé ń bẹ̀. kéèyàn wá sọ pé òun ò gbà pé yẹn lè wọ náà mo pé yẹn pọ̀ tà nábì ó lóun ọgbà ó ti pé ọlọ́run ọba nírọ́ ó ti pa ànábì nírọ́ kúfúrú lòun náà mọ́síwá gbọ́ o. ìbẹ́ náà nǹkan mí ìtàlẹ́bí ó ní a ṣe kì í sọ̀rọ̀ yàn. ìbẹ́ náà nǹkan mí ìtàlẹ́bí ó ní ẹ máa ṣe bí máa ṣe rẹ̀ kìí ṣe pé ó débi ẹ̀ṣẹ̀ ìbẹ́ bí ọ̀rọ̀ náà náà irú báyìí ẹ máa rí ní kùhárẹ̀ ẹ máa rí ní hadith bọ̀dá wọn mi ń bẹ tánàbí ó sọ tẹ́ẹ̀mù pínlẹ̀ tí ń sọ fún wa yìí ó dépọ̀ pé in tó bá ní kéèyàn ó ṣe tí ò bá ṣe èyí wọ̀n náà lárí ẹ̀ èyí wọ̀n náà torí ẹ̀ bọ́ kò jáde lẹ́nu ànẹ́bí pé èyí wọ̀n náà àbí nǹkan tó kọ̀ fún wa pé ẹgbọ́n ọ̀sẹ̀ nǹkan yìí bó ṣe gbà sọ nǹkan yìí ó dépò pé bí ìbá ṣe tẹ̀yẹ̀ wọ̀ náà ọ̀hún gbà náà pé ìgbà ẹ̀rí ti wà ní ha quran ti sọ pé bẹ́ẹ̀ bá fi lẹ́ takọta nẹ́bì tẹ́rẹ́ ọlọ́lẹ́wọ̀n náà àwọn ọgbà náà pé èrè na náà lẹ̀ ẹnìkan jọ ní wọn rí ẹ máa súnà gan ọlọ́run fi ní ń sàdánwò fún súnà ó sì rọrùn fún pọ̀ ó wá díjọ́ kan wá rí òun náà wá sókè masha ẹ̀yìn ẹ̀jẹ̀ ẹ pàṣẹ tó ṣe ẹ̀fìrọ̀gbọ̀n lẹ̀ ó ní mo ti rí ẹ̀rí tó sọ pé béèyàn bísòkò tó bá tó bá kanlẹ̀ yóò wọná àmọ́ òun ò tí ì rí tinúgbà ìwà pé wọ́n ń wọ́n ẹ̀rí tó sọ pé bẹ́ẹ̀ bá ti tinúgbà lẹ̀ ẹ̀ wọná mo lọ́ ti rí o àìgbàgbọ́ yé ló fà á ẹ̀rí àwọn nǹkan mí nínú Al-Qur'ani Karim tọ́lọ́ ọbọ̀ pọ̀ fún wa pé ẹ̀ gbọ́ ọ ṣe nǹkan yìí but ọlọ́run ò ní sọ lẹ́yìn rẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ẹwọ̀n náà wọ́n gbà tọ́lọ́run ti sọ ní ìlú wọn lọ́nu olúwalé wala taqrabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila ọlọ́run kọ̀ fún wa náà pé wala taqrabu zina ọlọ́run yẹ ẹ̀gbọ̀rọ̀ súnmọ́ zina tó ń gbé zina ti ṣe tábàdí súnmọ́ fa'isha ni ìbàjẹ́ ni àtọ̀nà burúkú ọlọ́run kọ́ fọ́kọ́ mọ́lẹ̀ sínú àbí kò sọ bẹ́ẹ̀ kọ́ńgà náà pé kò fi náà sí bọ́ọ̀lá nẹ́bí náà ti rí nu ọlọ́run jẹ́ máa gbogbo ibi tọ́lọ́run bá ti sọ pé ẹ tẹ̀lé tèmi yóò wá fi wáwùl àtìkù sí kíkẹ́ ń bá yẹn dáadáa bẹ́ẹ̀ bá ti rí wáwùl àtìkù àwọn kọ́tà àwọn ọmọdé àtìkù pọ̀ bó bá ti wá rí náà ìtumọ̀ ní amáyàtọ̀ síra wọn kọ̀ǹjọ́ Ibrahim and Ibrahim and and the glow apu làwọn ń polo kéwú kílẹ̀ yìí máa ń pẹ́ lọ́wọ́ sí yíyan conjunction ẹ̀ ń pè èyí tún lè ní Ibrahim kéde kan dẹ́ èmi ògbé ìbòtó báyìí o àmọ́ tẹ́ bá ti rí wá o tẹ́ bá rí wá o ń sọ pé nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ̀ yìí àti tó tẹ̀lé bákan làwọn méjì wá o súnmọ́ yàtọ̀ súnmọ́ náà ti lòun lápẹ̀jú yẹ kéde ní lọ́wọ́lọ́hún wà fúlẹ́ẹ̀ babalá ẹbọ ni ah, ẹ dàpọ̀ ọlọ́jọ́ mọ́ ẹ súnmọ́ àwọn afáàsùn náà kẹ́ má ṣe rí bú bẹ́ẹ̀ bá ní láwùlọ̀ lọ́hùn wà fúlẹ́ẹ̀n àwọn tá a máa ń wí láwùjọ tí wà nù ni láwùlọ̀ lọ́ bí ẹ bá sọ lọ́ọ̀lọ́ wà fúlẹ́ẹ̀n wọ́n fọ́ lónìí ọlọ́run àtẹnìyẹ bákan náà ṣe rí bẹ́ẹ̀ bá sọ lọ́ọ̀lọ́ àti lágbájá àwọn méjì ìyẹn ni pé tí ò bá sọ lọ́ọ̀ náà eléyìí lè rẹpítẹ́ǹtì ẹ̀ ipa kan àwọn méjì kó nú ọ̀rẹ́ àwọn àfa àwọn àfa wa nìkan wọn mọ̀tọ́ wà ní ọ̀nì lọ́lọ́lọ́hù hàn túmọ̀ fúlẹ̀ túmọ̀ lọ́wọ́ adakọ̀ sọ túmọ̀ ní ó ti já mọ̀ pé àwọn méjì wọn lókè nìyí wọn ò sí ọgbà ń bẹ̀. ọlọ́ni àti wọn lọ́à wọ́n àti wọn rọ̀sùn àti wọn lọ́à wọ́n àti wọn rọ̀sùn ẹ tẹ̀ láti wọ́n àti wọn rọ̀sùn ẹ tẹ̀ ànábì àti àwọn méjì bákan ni. ومن يعص الله ورسوله ومن يعص الله ẹni bá ṣẹ̀ a Ọlọ́run Ọba ورسوله àbótí ànábì فإن نار جهنم yóò wọná jahannam sọ àti rí àwọn ẹ̀rí tó sọ pé bẹ́ẹ̀ bá ti lọ́kọ̀ kànábì ọmọ náà ni ìdán kànábì wa sọ̀rọ̀ kí ni ọ̀tá nábì sọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ kọ́nà wọ́n pè ní kúfùn nkàr wà tẹ̀kdìr ìyẹn takọlọ́ ìyẹn ègèsì ẹ̀ ìyẹn kọlọ́ ọba nírọ́ ni. abiola ọba àwọn ìkọlá wọ́n tà fún alágbóyè ẹ̀sìn rẹ o torí pé ẹ̀tọ́ ọba fún alágbóyè ẹ̀sìn àpẹẹrẹ ẹ̀fí ọlọ́wọ́n ọba ni man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹ̀tọ́ ọba rúra dáàkà yóò ní gbogbo ẹ̀sìn yìí. wa sallallahu الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فلان عليكم كيالون ولي أجين جيتالون ومبا نبا محمد صلى الله عليه وسلم أما أنا كفور ولا سلاي لوا أسلاي كفور عراض إتان سلاي كفور إنكار والتكذيب ìyẹn lè yàgò ìlú pẹ̀lú ọlọ́run ọba àtàkùnkárọ̀ ọlọ́run ọba àwọn ọ̀nà orí máa ń gbà wáyé kọ́lọ́ ní nǹkan báyìí wà kí wọ́n ní òsì ọlọ́run ọba sọ́nà alùpùpù kẹrì yẹ ayọ́ nàbì kúlẹ̀ aziwájìkì wàbánáàtìkì wànísà ilmùmìnìyìn yudnin alayhinna min jalabibihinna àpò àná ọlọ́run ní yá ayọ́ nàbí mo ti wà nàbí kulli azwajiki báwọn sọ fáwọn ìyàwó rẹ wa banatik sọ fáwọn ọmọ rẹ obìnrin wọ́n ni sa'il mu'minin àti gbogbo àwọn obìnrin mọ̀mìnì sọ fún wọn pé yudnina alayhinna min jalabibihin onímọ̀ kan wọn lo jàlìbábà kí wọ́n ní jàlìbábà ò sínú ẹ̀sìn kí lọ́lọ́ kan gbà olówó ọlọ́run ní ń bẹ wọn ní òsì kúfúrú ni. bákan náà anabi sallallahu alayhi wa sallam ìkànnì àwọn ọba ilẹ̀ rí ìrántí ọba luna ọba náà kú wọ́n wá fi ọmọ rẹ̀ obìnrin anabi sallallahu alayhi wa sallam hadith wa bukhari anabi la yufliha qawmun wallaw amrahum imra'atun anabi sallallahu alayhi wa sallam anabi ní èyíkéyìí ìjọ tó máa fi obìnrin sí eléri wọn anabi ní wọn ní jèrè ìwọ ni wọn jèrè torípa sípò anabi sallallahu alayhi wa sallam báni bá máa fáwọn obìnrin ó mọ kàwé dìbò fẹsẹ̀ lónìí kò ní sọ bẹ́ẹ̀ hada kufur. anabi ní nǹkan báyìí bó ṣe rí ni wọ́n ní kò rí bẹ́ẹ̀ ọ̀tàkà anabi nu bẹ́ẹ̀ bá dẹ́rẹ́ lásìkò anabi àwọn ọmọ orí sí o àwọn usama àwọn ọ̀gbágbó. bí ìgbàgbọ́ náà bá ní kéèyàn máa mutí ọlọ́tí ò dáa wọ́n ní ọtí dáa ọlọ́ni kí ẹ̀mẹ́ jalè wọ́n lọ́tọ́lọ́ burú bẹ́ẹ̀ lè dá fún wa náà nìkan ni ọ̀dá ṣùgbọ́n pẹ̀lú kúfùrù nǹkan àwọn àtẹ̀kìbíìb kọ́lọ̀ ọba ní nǹkan báyìí bó ṣe rí rè wọ́n ní òrí bẹ́ẹ̀ kúfùrù ni ọ̀n takòónù àbíkọ́ pé ọ̀n pè ní rọ́ tún délé yìí ìmọ̀ràn fún wa ni pé tẹ́nì kan bá ń sọ fún pé nǹkan báyìí ní Islam ló wà mọ́ta kó tó bá sì ní máa ń parẹ́ ìkúnlẹ̀ kó dákẹ́ máa kúnlẹ̀ ní lára ń tọ́lọ́wọ́ bá ṣe lé wọ̀ ni ìwọ́n ní kíni ìkúnlẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ ń fẹ́ tẹ́kùn takura wọn ẹnìkan parọ́ bọ̀tà Nabi sallallahu alaihi wasallam ó ní kò sí nǹkan fi rán wọn ní gẹ́yìn bẹ́ẹ̀ ọ̀n takà Nabi nù sọ̀rọ̀ nǹkan báyìí kúfúrú ni sọlá wọn afáàpẹ́ ní kúfúrú ní nkáàlì wa tẹ̀kìlì abẹ́ náà bàbá ìkẹ́ ọlá mọ́tà fún alágbé Islam ọlọ́ àmọ́ sọ fún àwọn gbogbo ìgbà ẹ gbogbo bí tá a bá wà táwọn apá àwọn afá súnà ń ṣe wá sí mẹ́ẹ̀ ẹ kí a máa gbìyànjú ká máa lọ síbẹ̀ àtàwọn àtàwọn mọ̀lẹ́bí wa èyí tó kù tó lè tún ayé wa tó lè tún ayé wa ṣe lónìí wọn àtàlìkí àmà wa. àwọn tó sì ní èrò dáadáa fún àlùmọ̀ yìí àwọn afá súnà ni o àwọn tó ní èròǹgbà dáadáa fún àlùmọ̀ yìí àwọn afá súnà ni o la yuridu minkum wọn ò ní gàtí gàkan lọ́wọ́ yín bùdá wọn fẹ́ sàlàyé tí n tọ́lọ̀ bá sọ lélẹ̀ yìí ẹ gbọ́n afá máa ń múra kẹ̀kẹ́ púpọ̀ àwọn afá súnà wọn wà múra máa ṣe wá sí i wọ́n ti gbowó rẹ láti sáwọ́ bí wọ́n ti ń sanwó fún wa ẹ rọ̀ parọ́ mà ànábi iyyakum wa dhanna fa inna dhanna akdhabu ṣé gbọ́n afá súnà wọn máa ń sáwọ́ di ẹlòmíì kọ́lá ẹlòmíì rí àmọ́ òdodo ìyàn tí ìbá rẹ̀ ti ń takò dodo a máa káyàn lani a ní kò sáwọn tí ń gbà ọmọ wọn o àmọ́ kìí ṣe pé owó tí wọ́n ń gbà oníjìkọ̀wé ṣiṣẹ́ o tó pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ oṣù náà kọ́dà ninety percent náà àbẹ̀wò sọ̀rọ̀ ṣe wá sí olùjẹ̀wọ̀n náà sáwọ́ dídé pé bèé mẹ́ bọ̀tẹ́ sọ fún wa òdòdó ní o ẹja mọ lọ́wọ́ kálukú wa ká wo àwọn ààyè tí wọ́n ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kà mọ̀ lọ síbẹ̀ abẹ́lẹ́ wọn babalẹ̀ kí ọlá mọ́sá tí wàá muhammad sallallahu alayhi wa sallam ọjà lè wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh